أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن الصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته اشكركم الله سبحانه وتعالى àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa gba olùfẹ́ wa olùṣìfẹ́ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alayhi wa sallam ìkí ọlọ́run kúmọ bá nábi ní àtàwọn ará rí àtàwọn sọ̀hábà rẹ̀ ń bẹ̀rẹ̀ wọn bá kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọ sáfà nù kú láyàtàlùkìyàmà alhamdulillah kíṣàánú wa tó fún wa ní Ramadan gba àwẹ̀ Ramadan láti bẹ̀rẹ̀ dópin tó fún wa ní ìrànlọ́wọ́ láti ṣe tafsiru Qur'an níwọ̀n bá agbára wa ẹ̀sẹ̀kún kílẹ̀yìn Ramadan ìpìyọ́ máa lọ lóòjọ́ Sunday nílé èdè aago márùn-ún sí aago márùn-ún àbọ̀ ìjọjúmọ́ every Sunday ní aago márùn-ún rọ̀lẹ́ sí aago márùn-ún àbọ̀ ìtùnà ni wọ́n lọ báyìí táǹkì ní àgbọ́yé Islam ọ̀rọ̀ wa ò ní yẹ kò ní gbò lórí ọ̀rọ̀ ìmánì náà ni báwo bá gbàgbé ọlọ́ọba subhanahu wa ta'ala máa máa dé mẹ́lẹ́kà jùgbìrì dìde ni kó wọ àwọ ọmọ ènìyàn wọ́n á bá òjíṣẹ́ ọlọ́run inú hadisi tí imáàmù Nawawi sọ gbogbo hadisi kejì tí a rí gbádọ̀ Bukhari àti Muslim tó ní an amir mominin gbádọ̀ amir mominin Umar bin Khattab radiyallahu anhu aidan بينما نان جلوس عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم أدقوا بشلون صلى الله عليه وسلم وصحبه jọlọ́n sí tíra ní ọjọ́ kan ìtọ́lá aléìnà rọ́jùlùm arákùnrin kíkà yọ sí wáyé ṣẹ̀dí dùn bí yá ní sí àbá arákùnrin yìí aṣọ ìfòfin ní gínigí ṣẹ̀dí bí sọ wá bí ṣáàr inú orí ẹ̀bí bí kirikiri láyúra aléyé aṣọ sísọ ààrí àkẹrẹ tí arákùnrin wà látòrí ìrìn àjò ni láyà àrífò mínà àdúgbò pátá wọn jòkó náà tààrà tí arákùnrin mọ̀ kò ju àgbàdo kò sì di sílọ̀ ọ̀sẹ̀ sẹ́lẹ̀m wàásùdà rọ̀kùnbàtẹ́ ìlà rọ̀kùnbàtẹ́ ìforúkù méjì tí orúkù méjì tàbí sẹ́lẹ̀m kódà kàfẹ́ àlàfà àkìrẹ́ ọ̀dẹ̀ káwọn àwọn méjèèjì lórí ìtàn rẹ̀ ṣára ya Muhammad wọ́n ni wọ́n Muhammad wíjì arákùnrin mà níbi sẹ́lẹ̀m rí àmì bẹ́ẹ̀ sí màrí àwọn yòókù là màrí ya Muhammad ìwọ Muhammad gbẹ̀rẹ̀ ní àná Islam ní mi rò pàǹkì ní Islam هذه شرعية في الإسلام مرة رسولات العسوة بيقول كده اخبرني عن الإيمان كده عن كده إيماني أسرعه كو إيماني مسرفه إنه ذلك أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وأن تؤمن بقدر خيره وشره العيد عن سلوانك وكتبه هنا نعنسل عينو عنسل القرآن الكريم القرآن الكريم قلناني لتكون أكمل وأكمل كتاب كتاب الله قلنا له في كل لون كل لون وسير الله قلناني كان لون ده وإنا نان لذلنا ذكرى وإنا له لحافظون جاجو أولا سو قرآن ناكالي أولا لكن ما داببو أنت داببو قرآننا بلا موتا إسلام mo sì tọwọ́ bọ̀ tó kọ́ àwọn yíyọ nǹkan kó ń bẹ àbí káwọn fi nǹkan kó ọlọ́run ní ọlọ́run ní kó ń rí sí wọn dẹ̀ lè rí sí káàkiri àwọn náà fi so. kùránì náà la wá lò ní Ramadan láti bẹ̀rẹ̀ títí di ojúmọ́ là ń ka kùránì là ń tún fún wa káàfi tún fún wa fún wa. adákùn ẹ má sọ pé Ramadan ti wá lọ o kùránì náà ó di nẹ́ẹ̀sì ara o kùránì náà kọ́ wá jẹ́ ní a ma mú pé ọlọ́ọ̀bá ń bá wa sọ̀rọ̀ kí náà bá kí wọn àṣùbà yóò kéèkì Qur'an sókè àwọn fi ká gbọ́dọ̀ sí ìdìrín ìran iṣẹ́ tó wà nínú ètò ọ̀ràn kò sí wa ni ìmáàmù fi ká gbọ́yé bẹ́ẹ̀ tó bá kí Maghrib yóò kí sókè ó fi ká gbọ́ ohun tó wà ń yìí bẹ́ẹ̀ tó bá kí ìṣáà yóò kí sókè wọ́n fi ká gbọ́yé ni táwọn náà bá jílò wípé a kí tahajjud ó ti tàràwì kìlọ̀ wọ́n tahajjud ọlọ̀ ó ti rẹ́kà mẹ́wàá láàrin kí pẹ̀lú wítìrì àti ọmọ ajẹ́ mẹ́tàlá ó ti rẹ́kà mẹ́jọ lọ bá lè kí ó ti rẹ́kà méjì lọ bá lè kí kódà òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam kí ọkọ ìyàwó bá jí tó bá jí ìyàwó ẹ̀ àbí ìyàwó náà ló jí bá jí ọkọ ẹ̀ ọlọ́run kò kọ sínú zakirina láàkàfíra ó zakirat àwọn olùrántí ọlọ́run bá lọ́pọ̀lọpọ̀ àwọn olùrántí ọlọ́run lọ́kùnrin olùrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ lóbìnrin ó zákàwá kún ọlọ́run bá Qur'an yìí wàláyé orí ńlá lọ́lọ́run fi fà lọ umma Muhammad sallallahu alaihi wa sallam lọ́sàá musafu wa ikú gbadi na Qur'an ẹni ọ̀wọ̀ ní wọn jẹ́ sọláyé fún wa pé Jibrilu ọlọ́run fi Qur'an ìgbìmọ̀ ọlọ́run fi gbogbo ẹni ọ̀wọ̀ gbogbo àwọn màláìkà yìí kò àtàríbá pé alẹ́bí Muhammad sallallahu alaihi wasallam aláìpọ́ lọ́wọ́ fi kùránì ìran aláwọ̀ fi kìí lọ́dọ̀ wọ̀ gbogbo àwọn níbi ọlọ́run yóò lọ ìlú Maka ọláìpẹ́ nínú 114 sura sí kàrẹ́gbòrò fún ìpàdé kùránì 91 bẹ́ẹ̀ sí kàrẹ́gbòrò Maka tó ti pé ìlú yẹn ló fi dúró láti gbogbo òdú lọ wọ́n ni wàhálà bẹ́lẹ̀ bẹ́lẹ̀ àmì ó di wa ìlú Madina tẹ́ kó náà tó bá tẹ́lẹ̀ sí inú àwọn àyà kò sóra Ramadan ta àgbàtáì tó náà fi nínú oṣù yẹn lọ́n sí kọ́kọ́ ọlọ́run fi kọ́ ló gbẹ̀dẹ̀ gbogbo àwọn oṣù kò lọ. Orúwa bí orúwa gbára orúwa albarka ẹlẹ́tì mọ̀ bàràkà kọ́lọ́kọ́lọ́ sọ orúkọ Quran kalẹ̀ níbi pé orúwa àtàlejò gbogbo àwọn orú yòókù lọ. Ìdí pẹ̀lú ẹ̀ náà ti bá dì mọ́ Quran. Wàláyé ájẹ ni àtàlejò gbogbo àwọn di wúlò fún wa. والله النبي محمد صلى الله عليه وسلم في قرانه يقول افوالاي يقول فلال كيان ركجوي النبي محمد صلى الله عليه وسلم يقول جواب جنته جواب جنته جواب جنته الله ما أقبح نفسه أو أي ذلك أدوى الجنة أو بيا جريد 21 نون قالوا كده نو الجنة فلما جريد الجنة النبي في أكي أما جريد ما بين درجتين كما بين السماء والأرض tó wà nù tíjà kẹsì tíjà kẹsì dá kejì tíjà kẹsì kẹsì kejì bí tó wà láàrin sọ́mà tilẹ̀ ni àwọn wà ní grade one wọ́n mọ àwọn tó wà ní grade two bí i àwọn wo ìràwọ̀n sọ́mà pé ah àwọn alábọ́jọ́ ni bá wà ní grade two wọ́n kẹjú rẹ̀ ọlọ́run jíjí wọ́n gbé wà jẹ́nì ọlọ́run bá sánú wa ọlọ́run wà ní sọ́wọ́ ẹtì jẹ́nì àjẹ́nì ọ̀nkà kò máa ka Qur'an bí wọ́n ti ha Qur'an sórí kò máa kàbí kì máa fẹ́ra balẹ̀ kàlàyé ó kẹjọ́ kùránì yẹn yóò máa jẹ́ automatic lift fún kálukú ìwọ́lọ́pẹ́ iná àtẹ iná kẹrọ hafúrí lẹ́yìn fatiha ọ̀n kọrí fatiha ọ̀n kọrí iná àtẹ iná ọdún tí ó dòdò nù ẹtí bá hàdí bẹ́ẹ̀ lọ yóò máa kàrọ̀ yóò máa kàrọ̀ ni èdè tí bá hàdí náà yóò máa jẹ́ gèdè ó di wa ilé ìlàfin yọ bàbá àti ìyá ẹ̀mí lókè àmú ti dàgbà àwọn ọmọ mi lókù rárá o wọ́n jẹ́ bí ìgbàjú kùrán lọ gbìyànjú àti máa fọ́npa kùrán wọ́n yẹ pé àà tí ìfìdí kọkùnrán pé wọ́n ẹni tó ọmọ kùránì ká ìgbàdà ara wọn kùránì annabi muhammad sallallahu alaihi wasallam kun man ya kira kùrán ẹni tó bá kàfà wọ́wọ́ máa hírùn bí kìí ma kùrán ya kira ma albarara a safara fi barara ẹni tó bá mú ka kùrán tó sì máa kí dada yóò máa ké pẹ̀lú àwọn màláìkà tó máa bí kùrán wani a safara albarara àwọn ẹni rẹ̀ jù من هو شاق عليه له درجان او عجران انا القران تقول لنا يوم بلغ نجم يوم بلغ بنت القران مجمع بلغ تيم ليلى ثم لو بكي وفهم isi yóò bá ládùúgbò wa dáàmà ìsìláàmù kọ̀án kìí ṣe lè yóò bẹ̀rẹ̀ kìí sí ìyàwó sáàdì nígbà ìyàwó sáàdì ọgbò rí ẹ̀yìn obìnrin ìdákùn a ní máa lọ àtàlátù máa báwo ni ẹsọ ló kọ́ ẹ ẹsọ di ẹjọ́ Qur'an ẹsọ di ẹjọ́ Qur'an wọláì ìṣẹ̀tọ́ fẹ̀ mọ́ sọ̀tẹ̀ yìí kẹ́lẹ̀ àwọn kò ṣe tọ́ ọ̀nà ọ̀tá wa ni àwọn sísá kan wà tó kóra wọn gbọ́ wọn náà máa ṣe sàlátù wọn á pè mí kí n máa bá àwọn ṣe wáàzì máa sàlátù mo máa ṣe wáàzì wọn á gbọ́ yí pé táwọn ah, máa kóra wọn jọ táwọn máa ṣe sísúlù sókè yìí kò bá mu táwọn ẹ̀ka àwọn ṣe ní kí máa kọ́ Qur'an wọláì inú àbẹ̀ fi kọ́ Qur'an wọ́n tún ká bí ojú ń ṣe mi láti máa ka koran kó lọ́pẹ́ mi mọ́ koran kì á ojú ti ayé kékeré ni ọlọ́mọdé ti sọ̀rọ̀ kìrámà ẹni tí wọ́n nípa koran jọ ní lókè fàtíà kì wọ́n ti yẹ yín wọ́n ti jù jáà máa ṣe ìtọ́nà omíjẹ olórí ibú ni ojúgbéraga ni wọ́n ní alìmìmánì láti alàmánì àwọn afáàlú wa gbé alìmìmánì mímú méjì kan bẹ́ẹ̀ láti alàmánì wọ́n yẹ nímà mustaqbirun ni mala ko oni birada adurumi ko ni ma ko adurumi ni kidi sahiyo ni an tiju atabu ma pe ni a a tiju wo to ti ba di ma lọ sawo sa ko sura mi ja ati ma ta dam nawa nawa ni an te si bi bi ma ma wo lo le kiuna lo wo lo ba subhanahu wa ta'ala ala ko nuru to lo si fwa ko ko ni ko lo mo ska sin lewa àkàláyé fún wa nípa sídìnà Abu Yahya ọ̀kan náà wọn sọ̀hábà radiyallahu anhu ọmọ ń tẹ́ Yahya lára ẹjọ́ kan ó wà nílé rẹ̀ wọn ka Qur'an bákan àlọ́ ló ń ka ó wá bí ọmọ rẹ̀ Yahya sí bẹ̀rẹ̀ ó dẹ̀ sọ sí rẹ̀ sí bẹ̀rẹ̀ ó sì wà lọ́jọ́ kan Yahya wà lọ́jọ́ kan tẹ́lẹ̀ sí Qur'an أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قديك على اسمه مفجع اسمه ما يفجع قديك اسمه فربده قديك على اسمه مفجع ما فجع قديك اسمه بفربده يعني اه كنا سنة بان كين ما يقول بيسي اسمه دي تفهم اني افع بس دي لفل جسمي هو فرايكي ان لك انت لا تسمع بل يمكن ان اسفل لك لا تسمع ṣe táwọn asàrí bá ti tóbi gan ìyanu báyìí wọ́n ti kẹsẹ̀ àwọn tó ń sàn jùlọ pàdé àlè ìsìlẹ̀ ọjọ́ kejì wọ́n ti máa fi máa kí wọn tán ya Rasulullah mo rí ìmọ̀kànlá lẹ́yìn náà wọ́n ti lè kí lórí ó ní mo gbé àyà mo tẹ́lẹ̀ lẹ́gbẹ̀ kan mo lè sọ́ọ̀tì lẹ́gbẹ̀ kan wọ́n ní kakọ̀ọ́rán báyìí mo ń ká báyìí báyìí bí wàá rẹ̀ mo fi àrẹ́bì ní àkó yé ni àwọn màláìkà wọn gbádùn kìlá rẹ̀ wọ́n ìkí ọlọ́run fi sọ̀kàn fún ilé rẹ̀ tí wọ́n ti bá ń kíkọ̀ọ́ àyà lọ sí ọ̀bẹ̀rù ni àwọn mọ̀lẹ́kọ̀ bá sọ̀kà síbẹ̀ pẹ̀lú òkè ọlọ́ọ̀bà lọ́ọ̀bà àti ìjàmbá nǹkan kan àn ìkè ọlọ́ọ̀mọ̀ sọ̀kà sílé wa ni ìkè ọlọ́ọ̀mọ̀ sọ̀kà sílé wa ni ìdákọ̀ bàbá ìyá ìdákọ̀ ẹ̀sùn fáwọn àfáàtì ń kọ́ ọ̀rátà látò wọ́n láàyè ìdíjà ni ìsáàlù ẹ̀dákọ̀ ẹ máa kọ́ wa ní kọ̀ọ̀án ó bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ ó ti sọ́tò sílẹ̀ ìdíjà sọ́tò sílẹ̀ náà ni àti ìjọba kẹ́yìn fún àlọ́ لا fàtíà wọ́n ti fẹ́tò الناس ìdíkùtì náà قوة قوة بات ما kọ́ wa قوة ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل ربي هكذا أقوى نسماري أقوى نسماري طبعا تحكي وفنعوا الجدو الله أكبر الحمد لله رب العالمين ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل gbogbo bá pẹ́lẹ́ pẹ́lẹ́ àti mọ̀túnmọ̀ rẹ̀ ṣẹ̀kínà ọlọ́run bá àánú ọlọ́run bó máa sọ fún wa eléyìí ni ọ̀rọ̀ annabi muhammad sallallahu alaihi wasallam muhammad tí máa kọ́mọ̀ sí gbígbì ń gbòòrò ti wá àwọn akọ́wọ̀n ní kúrò àwọn àjọ nínú nìkan níbi ọlọ́run bá ìṣòro na kitab Allah tí wọ́n ń ka Qur'an tí wọ́n ń ka sí ọlọ́run bá ìlànà súnà òfin máa bẹ́ẹ̀ náà wọ́n ń kọ́ lẹ́kọ̀ọ́ ليتو ليتو قالوا أو ليس على يعني، بالتعليم لا لا إلا نزلت عليه وقت هو صغيرة السكينة فوق فقال سوق السكينة على سواء قرون لا يمين لواء والله قرون ما يعين لولا السكينة دوا من لواء فقال بي لينا عن وله يوب رحمة لينا عن ملاك سلي ولولي ذكر الله فيما عنده رضوان الله ويقول بسنوك على جاء وودون تنسي محمد الإسلام ẹwà wò kí ìmáàmù tí mi sì gbé orí ayé àtàlùfíàmà sábàǹkà kọ̀ọ̀kan àtúwárí orí ayé àtàlùfíàmà ìmáàmù tìrìmìdì rahima ulọ́hu ó pàdé tí wá kí annabi muhammad sallallahu alaihi wasallam ó ní ẹni tí máa ń ka kọ̀ọ̀kan gbogbo máa ń ka kọ̀ọ̀kan tó pé wọ́n fi ọ́n tọ̀nà kalọ́wọ́ náà ba wọ́n ka kọ̀ọ̀kan kọ̀ọ̀kan yìí wá di lọ́wọ́ kọ̀ọ̀kan yìí tọrọ nǹkan míì nípa nǹkan ayé لو غلوبة كما نقول من شغل أو قراءة القرآن من شغل أو قراءة القرآن عن ذكري ومسألتي أدوات أو القرآن القرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تعاتلوا كوت مالا تبضوا حيث المسلم وانا تكلا هم ما كلام كاكا هم ما هم كأفكرهم قالوا الله بعض وانا تي مسألة قرآن بدن قالوا الله النبي محمد صلى الله عليه وسلم قال أوتيته أفضل مما أوتي سائلين ما أفضل صلى الله عليه وسلم أنت ترون كان يوجد له لك جوا أو ما ولا جملة بركة ما كقرآن أنا تبي أسمع بلا فهم مالك أنا فاهم أما من الله جل بركة أنا البركة اسمع أسمع تون كا تون مالك كون كقرآن تون كون مالك كان كرولان كقرآن كيف يوا والله القرآن يريدني oríire ní kùrán ẹlọ́n jáwá náà tó sọ oríire kùrán lọ́ba báyìí nìkan àdìsí muhammad àdìsí mi àmì tìrìsì lọ́gbà wa ṣẹ́kù wa muhammad nasiru bin albani ní àdìsí sọ̀híwò ó ní àdìsí sàwọn àǹkà kùrán àwọn sàbílẹ̀ àǹkà kùrán bí wọ́n jáde sí wa wọ́n ní alhamdulillah alhamdulillah ọkùnrin sọ̀rọ̀ minkum aswad wa abiyad wa ahmad منه هي عارف فلان هي فلان عارف فلان هي اللي توقف فوني عارف بلاك مي تقرؤون الكتاب الله إيران كاتب لوبا أما بكتابة علموا القرآن واسألوا الله به كما عاك القرآن ناك ما في تقرون كلام لوبا كما في كلام لوبا قبل أن ياتي قوم كما كتب لي يتعلمون القرآن ويأكلون سأهم بالجبون كما القرآن الجوني ìjà kàbá ìta iná àtiná sílé ìfọ́ ní gíní wọ́n ní àtiná ẹ̀ka kùrán tí ma fi tọrọ kan lọ́wọ́ lọ́wọ́ subhanahu wa ta'ala tí ma ka kùrán ta tó sì àdúrà tálíbi kọwà bukata rẹ̀ tọrọ lọ́wọ́ subhanahu wa ta'ala alama inni abduka binu abduka binu amatika ناسيتي بيدك أدبر فيك داعك بي أسألك بكل اسم هو لك سميت بي اسميت بي نفسك أو ذكر في كتابك أو علمته وعلم من خلفك أو فجري في إمك حسن على قرآن ربي يا قلبي ونور بصري وجعل وجعل عزيز ذنبي وذهاب عمي عندي ما تفهم بمتبع نجلون صدق فوا بمتبع نجلون صدق فوا لبا إلا من الإسلام أدوى لكوكوا إجاب من يجو المدان في الله قرآن الله إجاب من يجو كذا كذا ما بقرأ شيخ الإسلام Qur'an ẹ̀kọ́ márùn bí lórí wa ẹ̀yẹ́ máa sọ́kọ́ gbogbo wa na Qur'an ká ká máa tún máa rẹ ká máa ronú sí ká máa ṣiṣẹ́ sí ká lè fi dáwà ká lè bá wa náà tó jẹ́rì àti àlùkìyàmà ọlọ́run bá ń bẹ̀ jẹ́ àjẹ́rì àti àlùkìyàmà ọmọ yàmì Islam ọmọ aṣọ fún wa ṣe àlùkìyàmà kí fà bí náà ọ̀rọ̀ yẹn ní gbogbo ọmọ tó máa rẹ ọ̀rọ̀ yẹn yáà ọ̀rọ̀ yẹn kùnà ara ó torí gbólóhùn tó lọ́n sọ fún àdébì Muhammad sallam tí wọ́n pé wọ́kàlọ́ rasul ní sọ́tò fìtán wọ́kàlọ́ rasul yá rab ìnà káwọ́mì tẹ́lẹ̀dù àdàl kùránà máa jùra wọ́n á bèèrè lọ́wọ́ àfáà ìpè tó àwọn nǹkan márààrún yìí tí ọba márààrún yìí fi ẹ̀fi kún kọ́ ó ní níwọ̀n gbà tí ẹ bá ti gbà ní gbèsè aláàkọ́ gbèsè aláàkọ́ ti tọ́ ọmọkùnrin kà wọ́n á ń kọ́ lọ́wọ́ ìkọ́bá dé bí ìfòsí márààrún náà àánú ọlọ́run ọkọ̀ pẹ̀lú wa jíjẹ́lá àkọ́ kọ́ ọmọ kùrán wọ́n rẹ́tì lè kùrán tẹ̀rẹ̀tìlá jíjẹ́lá kejì kọ́ ọmọ kùrán kọ́ ọmọ túmọ̀ rẹ̀ jíjẹ́lá kẹta kọ́ wa máa ronú sí jíjẹ́lá kẹrin kọ́ ọmọ fi ṣíṣe jíjẹ́lá kàrún kọ́ ọmọ pèpè sí ọwọ́ ń kó ìgbésẹ̀ aláàkọ́lọ̀ ń gbé lọ́wọ́ tí ọlọ́run bá fi ní kásìkò pé tó wá wẹ̀ ọjà tuntun náà náà bóyá mi náà pé ọmọ ọdọ́ lọ ọdọ́ lọ ẹgbẹ́jà fásitì wá sí i ó lè sọ wọn pé àsìkò kòrónà táwa ń lè yìí ẹgbẹ́ á lọ àsìkò yẹn dáadáa جاء في الجين يوري حقا لما قرآن الكريم وما فاك لا دبوري كما قول كما كنت كما تخوفوني قال لا قبلك dubu daya kowane rana ko mu goma ne don gabi a dubu goma goma dubu biyu biyu biyu dubu ishirin kenan kuma suna suka ba mu awa biyu suna kula mana tiratul qur'an suna sa cikin ó gbọ́ ọmọ yóò ní húkú náà ọ̀kìlì afẹ́ náà kàn á máa fà ní fìyè tí yẹ lọ lè kọ́ ní àfà tí ò fi tẹ́ lọ́wọ́ ọ̀kú tẹ̀lú wà dìtì níbẹ̀ ó di wà wá ní ọmọ ọkọ̀ ọmọ rẹ̀ máa yọ àá o ó di ìwà tí ti bá wọn fà yẹn náà kó lè bá a sọ kíkún kó lè bá a kórí rí ọwọ́ àǹdí kọ̀ọ̀án mo máa rántí àtàwà kan níjọ́fẹ̀ẹ́ ní èrò tó ń lọ tó ń bọ̀ ẹ̀ máa yìí lọ dúró gbọ́nà sí arákùnrin dúró gbọ́nà sí arábìnrin kùránì àwò ẹ̀sàn òní tèmi àrùn tó bá wò tó pọ̀ sí òsàn jàǹdàmà ní owó yóò san èrò tó lọ tó ń ẹ̀má sí arábìnrin sí arákùnrin kùránì àwò ẹ̀sàn òní tèmi ọkọ̀ tí ó sàn jàǹdàmà ní owó yòókù sàn ọlọ́ọ̀bà bí ti kùránà jẹ́ ṣifá òwò nínú zubin kùránì máa wọ ṣifá òwò rahma lil mu'minin kọ́ ni kùránì yóò máa jẹ́ ṣifá ìwòsàn wọ rahma àtàánú lil mu'minin fáwọn mọ̀mìnì ọlọ́ọ̀bà dáa sí ní kò àṣìfá òfò zálẹ́kọ̀ọ́ kìtàbù láàrin bàfíì kí ni هل للمتقين الله تعالى ما رمضان قال لك تقي هذا وين الهوى سبحانك اللهم بيمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك اجبالي بيري بيري تلوى فيه وعادة اما ما أقول نما وعيناني اما في بيري الهجسي نما اكاونت وعيناني 0000000 69821 náà làkàtúwà kálí ìṣẹ́lẹ̀ bàbá lọ́lọ́sọ̀ọ̀sẹ̀ الله سبحانه وتعالى السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته haka muka laida ku ẹni tí yẹn bá ń ka Quran nínú ilé ó máa ń mú ó máa ń a mp3 sọ́wọ́ oh, alhamdulillah alamin àwọn tí wọ́n tó kọ́ nù sí rí inú kásìdì ní mp3 kò sábúrú ń bẹ àmọ́kùn máa kàkúrà ní sí dájú lọ kọ́ máa bọ́kọ̀rọ̀ láti nù sí rí àbí mp3 bí gbogbo àwọn ẹ̀kúnjẹ́ ìlú kúnlẹ̀ kò sábúrú ń bẹ àmì ètò fi dájú kọ́ máa kàkúrà wọn. ọlọ́pàá fẹ́ sábà yanrí ọ̀rọ̀ yìí àwọn àfáà méjì kan ń jiyàn pé ọ̀rọ̀ kan iná ni wọ́n jẹ sí inú okun wọn àwọn afáàmì tí wọ́n jẹ pé nǹkan wímú ẹnì kìíní ní nǹkan kan ẹ̀dá kò sẹ́ni bá àyàn díẹ̀. alhamdulilayi ẹni mo wí òòrí báyẹn ẹni mo wí ni pé ẹni bá ń jẹ oúnjẹ ní olùkùnfẹ́ sínú owó òkú yẹn ni wọ́n fi mú wọ́n fi dáná oúnjẹ sí wọn bẹ́ẹ̀ ni wọ́n jẹ sọ̀kọ̀ ní kọ́ni mo ti rí bẹ́ẹ̀ ọlọ́run ló rí bẹ́ẹ̀ wọ́n wọ́n náà sí kùránù ọwọ́ rẹ̀ yẹn kùránù orí kẹrin kùránù chapter four verse ten ọlọ́run ayàkà tẹ̀wàá قال إن الذين يأكلون أموال يتامى ظلما إنما يأكلون في بطونهم نارا àwọn tó ń jẹ owó ọmọ òrukàn níjẹ àbòsí ilé ni wọ́n jẹ síkùn wọ́n láàrín ọdún mọ́lẹ́sọ̀ fún yọ̀ sílẹ̀ ni àwọn bíkẹ́ kó ọ̀rọ̀ ogun wá sọ̀rọ̀ nígbà àwọn bá ń pín markaz ní àwọn fẹ́ kún yẹn ní ọ̀kan nínú àwọn ẹbí wa ní òun níye báyìí lọ́wọ́ òkútukú àwọn ní àdébí ìdílé ọmọ òkú yẹn ọmọ ìtújù bíi seventeen years ó ní bàbá ẹ ń gbàgbé pé àgbà owó lápò bá mi jẹ́ kí wọ́n fi bẹ̀rẹ̀ wọn owó yẹn ẹ̀ sí rẹ̀ mọ́wó tí ẹ kó wọ́n lè bá àyọ́nu owó tí ẹ̀ ń kiri nǹkan fẹ́ gbà ah, owó ló béèrè púpọ̀ láti fi mọ́sá tó kẹta ó di eyín which means owó òkú yẹn owó àwọn ọmọ òrukàn yẹn ló fi sí kí ni mọ́sá tó kẹta wọ́n tọ́ di mọ́sá tó náà ìyá lọ bí kíkùn ó ń sàtẹ́mù owó rẹ̀ owó òkú ni ó di ọmọ ẹlẹ́dẹ̀ owó tó tó bá mi sí ti àmọ́ fún òyìn ó di owó dájúdájú oúnjẹ òkú àwọn àbúrò òkú àwọn ẹgbẹ́ òkú àwọn ẹbí òkú ni wọ́n jẹ bídà eléyìí náà àbúrò mi wọ́n jẹ bídà ìṣìnà ni àwọn ìwáyé pé nínú owó òkú tó ò tí ìpín ogún ni wọ́n ti mú oúnjẹ ọmọ òrukàn wọ́n fi di mọ́sá wọ́n fi sàmàlà wọ́n fi di ọ̀sìn kọ̀ọ̀kan iná kọ̀ọ̀kan ní àyíkú mo ti nìyẹn wọ́n láwọ̀ tààlà. ìbéèrè tí ó ti lè ní pé ẹni quran ìwòsàn ni àti tẹ́ẹ̀tì lọ. àti aláfẹ́ sọ pẹ̀lú àwọn tí ẹ̀ẹ́dì wọn bí wọ́n dàrú pé wọ́n ti kékeré kan fún mọ̀ọ́ta quran tí wọ́n sọ pé Quran ni wọ́n kà sí orí wọn fi dàrú aláìsílẹ́sẹ̀ tí wọ́n fi wọ́n pẹ̀lú. Ah, ọlọ́run ọba subhanahu wa ta'ala kó sànù wa ọ̀pọ̀lọpọ̀ wa àìmọ̀ká wa arúgbó bá ń sọlárúbá wa níta Quran ni ọlọ́run fi wa nu Quran alákọ̀ọ́lẹ̀ suratul Taha Quran twenty ni aya kìíní aya kìíní ni Taha ma anzalna alayka al-Qur'ana litashqa illa tadhkiratan liman yakhsha ọlọ́run ni a fọ́ koran kalẹ̀ pẹ̀lú bá fún ibú koran lè ní ẹ̀yà wèrè ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá rí tí wọ́n dàrú yẹ tí wọ́n bọ́ọ̀lá káàkiri tí wọ́n tí wọ́n fi kalẹ̀ káàkiri ó kàrùjẹ̀mú ni wọ́n pè wọ́n lè kí koran tán kó máa fún kàrùjẹ̀mú pẹ̀lú ẹ̀ àwọn àjùmú tẹ̀ ní bí ẹni eré ti wà nù àwọn àjọ̀nú ẹni eré ń bẹ láàrin àwọn ẹni bíjì ń bẹ láàrin àwọn pé ẹni bí ìkẹ́ni pè ní ilé ń sùn lọ́wọ́ ọwá dí ọwá kankò orí ẹ̀wá dàrú ẹ̀wà ní ọkà kùránì kùránì kọlọ́kà ẹ̀dẹ̀ wo iṣẹ́ ìmọ̀ pọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n ṣe wọ́n lọ sí sílẹ̀ kẹ́kẹ́ àkiri wọ́n kiri fọ́ọ̀dùn azim wọ́n kà yàtí wọ́n ní kútùbà yàtí kútùbà yàtí ó kà jù kọ́wàtí sọ pé ọdún ajínú rẹ̀ kọ̀án máa wà ṣífà wọ̀rọ̀hàmá ní mọ̀mìnì a ń sàkàrẹ̀ ní kọ̀án ó ma sàkàrẹ̀ gbogbo sí mọ̀dọ́rẹ̀ ni ó lè máa wà ṣífà ìwòsàn wọ̀rọ̀hàmá kìkẹ́ bóò ní kẹ́ àti ìwòsàn agbáyẹ̀ lórí ọlọ́mọdé lórí ọlọ́ọ̀bá ọlọ́run سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك